ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣiṣẹ́ àlàáfíà ní àbá yín wọ́n ní bàbá kábíyèsí àti àwọn àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọn ni wọ́n bẹ Dr. Lizzie wí pé kí wọ́n má move kúrò nínú palace o ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV mo kí yín káàbọ̀ sórí channel mi ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà ẹ̀yin èèyàn létẹ́bà ti subscribe o ẹ lọ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe Ten like ten share ten comment lórí channel mi ọlọ́run elédùnmarè á bá mi bless yín gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín ọlọ́run ò ní dojú tì yín o àdúrà gbogbo yín máa gbà Dr. Lizzie èèyàn àtàtà ni Dr. Lizzie ìtorí ẹ̀ ni àwọn yèyé mẹ́ta àti bàbá kábíyèsí àti Queen Naomi náà fi ń bẹ Dr. Lizzie wípé kí wọ́n má kúrò nínú palace unlike àǹtí wahem ìdùnnú wọn ní pé kó kẹ́rù ẹ̀ kó kúrò ní palace àti àǹtí wa r ẹ̀yin náà mọ̀ wípé itú tán pa nínú palace yẹn kì í ṣe kékeré ẹ̀yin náà ẹ̀ wò Dr. Lizzy láwọn fẹ́ kúrò ní palace wọ́n bẹ Dr. Lizzy tó bá jẹ́ Mariam ló lóun fẹ́ kúrò ní palace àbí olórí Ronke who cares kò sẹ́ni tó kíá in fact gan wọn àti ẹ̀ ní sàn kankan kàn máa wò ó ni ṣùgbọ́n ìgbésẹ̀ tí Dr. Lizzie ti gbé nínú pálásì yẹn kì í ṣe nǹkan kékeré bí wọ́n ṣe support kábíyèsí wọ́n ní wọ́n nice gan sáwọn family kábíyèsí wọ́n ní wọ́n understand wọ́n ní ìyàwó tó yẹ pé farabalẹ̀ ni ẹ̀yin náà ẹ wò látìgbà tí kábíyèsí ti fẹ́ Dr. Lizzie sínú pálásì yẹn ṣáà gbọ́kàn jàre àbá gbọ́kàn kọ́ báyàn bínú rí jẹ́jẹ́ wọn náà máa ń lọ bí wọn ò tọ́ wọn ò ní sọ̀rọ̀ ìtorí ẹ̀ ni bàbá kábíyèsí fi ń bẹ̀ wọ́n àti àwọn yèyé mẹ́ta yìí pé kàn jọ kàn má lọ kàn má kúrò ní palace ṣùgbọ́n kí ni Dr. Lizzy fẹ́ ṣe Dr. Lizzy wọ́n rí i pé àwọn olórí fẹ́ frustrate àwọn nípa pé tí wọ́n bá kúrò ní palace o àwọn ò ní kúrò ní palace o wọ́n nítorí ẹ̀ ni Dr. Lizzy fi lọ ra ilé in fact mansion tán rà ó lágbára wọn ló tóbi gan and kí ló dé tí Dr. Lizzie fi lọ ra lé nǹkan tí Dr. Lizzie fi lọ ra lé ó pọ̀ nítorí pé Dr. Lizzie ò fẹ́ àrìnfín wọn ọ̀dẹ̀ fẹ́ ẹ̀gbin so Dr. Lizzie mọ ìhà tí kábíyèsí kọ sí Queen Naomi wọ́n mọ̀ pé inú kábíyèsí ò dùn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálàsì yẹn bí wọ́n ṣe rí ìyàwó wọn ẹ̀yin èèyàn lé no be small thing ni bí Queen Naomi ṣe wà níta pẹ̀lú Tadéníkáwò látijọ́ yìí ọkàn kábíyèsí ò balẹ̀ inú kábíyèsí ò dẹ̀dùn ìtorí ẹ̀ ni Dr. Lizzie fi gbé ìgbésẹ̀ yẹn pé at least kí Queen Naomi àti Tadenikawo máa padà wá sínú palace nítorí pé wọ́n fi ń yé wa wípé ilé Tadenikawo ní palace ọmọ ọba àrẹ̀mọ ọba kì í sùn ta ìtorí ẹ̀ ni Dr. Lizzie fi ń gbé gbogbo ìgbésẹ̀ tó ń gbé pé ah Tádéníkáwò máa padà bọ̀ wá sínú palace àti Queen Naomi. Bó tilẹ̀ jẹ́ pé àwọn olórí yìí gbogbo wọn ni wọ́n gbémú ni wọ́n pariwo wípé ẹn, Dr. Lizzy selfish ni kò fẹ́ kí àwọn, àwọn wá sínú palace, bó nìkan ló fẹ́ dúró sínú palace, pé òun nìkan ló fẹ́ dúró sínú palace, ó mọ̀ọ́mọ̀, ó ń ṣe bí ìgbà tó jẹ́ pé ó love kábíyèsí àwọn olórí ní nítorí dr liddle fẹ́ jáde nínú palace torí ẹ̀ ló fi ń pretend láti ní pé kí queen naomi wá sínú palace ipe ojú ayé ló ń ṣe. ipe dr liddle ń pretend ni ipe kò nífẹ̀ẹ́ queen naomi gbogbo àwọn olórí yìí ó wáá fi dá yín lójú ó wá lọ ra lé mansion big mansion ipe òkè tó máa move kúrò ní palace ṣé ẹ̀yin ò wá ní kúrò ojú títì ló jẹ́ fún yín ẹ̀yin olórí ọkọ yín ń bá yín sọ̀rọ̀ láti ìjọ ẹ̀ta kété ẹ̀ta kú ẹ̀gbọ́. so right now nígbà tó dẹ̀ ti wá kúrò nù pálásì tó ti wá lọ́ra lé tó lòun máa kúrò nù pálásì kí lẹ wá fẹ́ ṣe o ẹ̀yin olórí kí lẹ wá fẹ́ ṣe o ó yẹ kẹ́ ẹ dọwọ́ bojú ni ẹni tí kábíyèsí ò tiẹ̀ wá sẹ́ pé kó ra lé rárá òun ló wá ra lé ló wá kó nù pálásì ló wá lóun fẹ́ kúrò nù palace tó yẹ pé kábíyèsí gan bẹ́ẹ̀ ni pé kó jọ nítorí ọlọ́run kó má lọ kó má kúrò nù palace pé because àwọn ò fẹ́ kó kúrò nù palace bàbá kábíyèsí pé Naomi àwọn yèyé mẹ́ta tó bá yẹ pé wẹ̀ ò da tó bá jẹ́ pé ìwà ẹ̀ ò da ṣé wọ́n máa máa bẹ̀ ẹ́ wọn ò ní bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ti rí i pé tóun ò bá kó nù palace yẹn tóun ò bá lọ ra lé àwọn olórí wọn lè má lọ ẹ̀yin ẹ̀yin ọlé kì í ṣe nǹkan kékeré o àfi kí ọlọ́run elédùnmarè kó máa ṣàánú fún wa àfi kí ọlọ́run elédùnmarè kó ṣàánú fún wa o ẹ̀yin ẹ̀yin ọlé tẹ̀ ń gbọ́ mi ní ìsìn nǹkan tá a gbọ́ òun ni pé bàbá kábíyèsí àti àwọn yèyé mẹ́ta wọ́n ń bẹ Queen Naomi àwọn àti Queen Naomi àti um, bàbá kábíyèsí wọ́n ń bẹ Dr. Lizzie pé kọ́má kúrò ní palace ṣùgbọ́n Dr. Lizzy ti ra ilé, wọ́n renovate ilé wọn. Wọ́n dẹ̀ tán bá ti renovate ẹ̀ tán, àwọn máa move. So àwa fẹ́ wo ìgbésẹ̀ táwọn olórí tó wá máa gbé. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o. Ọlọ́run Elédùmarè á dáàbò bo gbogbo yín o. Gbogbo ọwọ́ tẹ fi ń subscribe, tẹ fi ń like, tẹ fi ń share. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run o. Òkè òkè lọ́la yín a máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.